قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجلد والطاغوت واستمسكت بالعروة العقى لا اتصال لها الله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء لنار فضلك وكرمك يا غفير والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وأعلم عقودة من لساني يفقه قولي ست الله مطلنا عليه وعين الله ناظرة إلينا بهون الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لمن آمن asuma zaha onini atɛnyara onini do wasoa mi kiri na onini do wasoa mi ekiri na onini. asuma zaha do a jee pe wa mene do wasa asa wa mene istahabul kofra alal iman ama sori ka ɔkaa no si ni ya ni wuni ọ̀yẹ́dọ̀ owó òmòrì àwọn ọ̀sìn kẹsùn kàmú pákẹ́bẹ̀ ẹ̀kọ́ ìdọ̀ owó òmòrì wọ́n máa ń yẹ ẹwà láwọn mi nǹkan. dɔkta balo wa balo ɔnyɛ ọmọ ìtàlẹ̀rẹ̀ ọmọ onígbìmẹ̀ wọ́n tẹ̀lẹ̀ èdè lẹ́yìnmọ̀ ẹ̀ nílẹ̀ ha ilẹ̀ ọmọ nígbìdé wí nẹ́ẹ̀rù báwọn fún kàgbẹ́wò wọn ló wà láti èyí káàkiri ló wà bọ́ ọmọ fẹ́ sókò omi ló wà lọ́wọ́ wa ní kàgbẹ́wò ọ̀rẹ́kùnrin jòzí rẹ̀ kọ́ ẹ̀kọ́ wẹ́ẹ̀dẹ̀dọ̀ أما فيك نوع من كلمة الشهادة لا إله إلا الله إذا تقبع هو الله وكان وكل الوفاء وكل الوفاء كل من اليوم مريد لمن سيري ولمي بيبي بينا أدين الكلام يجمع ما سيري الكلام ɔdi islam ama nyɔmɛmɛka hyɛ ne titɛ deɛ ayɛ yi na keka ne ɔyɛ mɛɛ ɛne ɔni kaafi ne ne ɛna kɔɔ mo ni ba mɛɛ asɛ wura bi tɛtɛ afa yi wa funɛ tɛtɛ esan maa yɛ ɔdi ìjọ ìrìnrìn mọ̀ àmàlà iná mọ̀ ọ̀pá mẹ́rin ẹ̀rọ ilé ìrìnkà islam ọ̀rẹ́ kọ̀ọ̀rẹ́ kẹtẹ ebédè èmi kólókòkò rà ojúlọ̀ ọ̀pá islam ọ̀rẹ́ kọ̀ọ̀pá rẹ̀ ayé ìrẹ̀ ìdá ọlọ́lọ́kòkò rà onítúràwọ̀sọ̀ ó lè yọ̀ kékeré

alábẹ̀rẹ̀ wà yà bọ́ sí dúró ilé ẹ̀ máa sọ́ra wà yẹ fáyẹ̀ sí ìwé ìṣẹ́jú pé mọ́ wáyé ní ilé yìí dáa kò fẹ́ pọ̀ fẹ́fẹ́ wọ́n yẹ ẹ̀ ká ìwé ọ̀ àgùkọ́ tó múlò kò fẹ́ mẹ́rẹ̀ ọ̀ kàmọ̀ ìkànnì yìí mọ̀ ìgbésẹ̀ láàrú ìwé ìgbésẹ̀ pàdé ìwé ìgbésẹ̀ ọlọ́ọ̀kọ́ ni ọdọ́ wúlò mọ́ni lọ́kọ́ ni ọdọ́ ọkọ̀ ayé kọ̀ ọ̀dọ́ rẹ̀ mọ́ni ọdún bá yẹ mú kókó rà mọ́tàkà rẹ̀ olóòkú wa wọn bọ́bọ̀ fún ọmọ yìí lẹ́yìn fún ọmọ yìí ló bá yẹ. inú bá yẹ wọn nìkan wà bẹ̀rẹ̀ nìkan wà ní nọ́ọ̀kù ń bá mi à ń sẹ́kú rédíò. inú bá yẹ wọn nìkan wà bẹ̀rẹ̀ nìkan yìí wà á kẹta fún wọn wọn yìí lọ má kà kí sẹ́mi ẹ̀ ẹ̀ yẹ. àtúntò kẹ́kẹ́ káyì káyì káyì lọ́wọ́ ẹ̀ kì í ṣùgbọ́n ẹ̀ ṣùgbọ́n yẹ kama ake bọ́lá àgbà yẹn wà wọ́ọ̀ká ẹnu mọ́ mọ́ mẹ́. Mọ̀tò tó mú mi. Ọ̀bùnà mọ̀ mọ̀ ní káyì káyì. Láyà nà ha kọ́ bọ̀ lọ́wọ́. Àmì ìlàdí nà lámì òkọ́ ti lókun fi dé. Wà lámì òkúrò ìdí okun mi nìyí yá ni kún. Àǹfà bàbá wọ́n wọ́n tó kò sóòrò lẹ́yìn. Iná wàá. يحب المقسطين لا يرحم الله أمري كلو ياي أمري ياي أنا الذين لم يقاتلوكم في الدين إن اتبنيك كأنيقوا حنا ومنين حكامي ولم يقاتلوكم أنا الذين ومن يخرجكم من دياركم أن لا يدعوني iri mɛ ŋmɛmɛ na nini kebeli nini ɔno osu na tete ka yi mi bɛ kɛra kawa na nini ɛnɛ bi ɛnɛ kɔ tu mu ina ma ka mu ɛnɛ kɔ etutu mu ɛnɛ kɔ ho ho ho ho kura mu ɛnɛ kɔ ha na ɔmo ni ɛnɛ kura ɔmo ni inu kuku ɔmo yɛ na akɔ ha na ɔmo ɔmo ɔmo ina ma ka mu ɔmo bọ́ọ̀lẹ́ lẹ́dẹ́ ẹgbẹ́ káwọn náà mọ̀ inú ẹ̀ tí orí ẹ̀rọ rẹ̀ àsáyàwó káwọn káwọn ká ìbìrì àmì ilẹ̀ ẹ̀rọ mọ̀ ẹ̀rọ wá sísọ náà lórí inú kókó rẹ̀ láyé ká mẹ́bẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ àní ní tùọ̀ ẹ̀ òkìkà yìí sẹ́rẹ̀ hàn mọ́ náà àwọn kókó rẹ̀ kókó rẹ̀ agukọ nkae ewa yi nkisa yɛ na ndoka sáwọn na ndoka na nye na nye kebe kebire mu sira nsa na ee gatua mɛlɛ yɛ kama antabaro hɔ wɔtɔ kose tó ilé yi inna allaha yohe bɔlbɔ kɔsɔ fi yi wɔn yi ko ne fi yɛ yɛ bɛɛ mi bɛɛ bɛɛ yɛ. إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على أحياتكم أن تولوهم ومري أقول لنا إياي نكاجدين نكاي أسير أمي أنا من نليس كاي أخواها معينا مكاي لكن هو نقرانيا أقول لكم قرانيا bẹ́ẹ̀ akọ àná bẹ́ẹ̀ akọ òdìdí bẹ́ẹ̀ agbọ̀nmẹ́fà wọ́n tó àyẹ̀rẹ́ so kẹ̀mẹ́rẹ́ ọmọdé yìí ló lọ mẹ olóṣù títẹ yìí tẹyẹ ọmọ mẹ tẹyẹ jẹ pé wa samsam múlò sí yìí lọ́wọ́ yìí ìjọba ní ká kama ní ọ̀rọ̀ nàbọ̀ ọ̀rọ̀ asoma baba onene abawanyara onene do asoma mɔnene do anagyeepi onene do asoma mɛkɛnɛma onene azɔfo fɛ ɛsɛ ko kawa yi bɛtwa kɛ baabi mi yɛ wɔn yi domori kɔ ɔmo awa na mɛlɛ ma onene ɛnyɛ mi bɛyɛ nɛ domori ba yi na ba aka ne ka yi. kutubi rahmatullahi alayhi ọkà ọmọ ìmọ̀ ọ̀dá yóò tó mọ̀rí sọlọ́mà ní ẹ̀sọ́lọ́mà kọ́mí hijira hori maka na madina náà rí kìíní bèèrè àgbọ́sà abẹ́lẹ̀ ní àfẹ́lọ́lọ́bọ̀ káàmì kẹ́mí hijira dé àbá dóòjì ozi dóòzì lọ́rẹ́ yàdà ọ̀bá no yosef ɛna dade no hɛn no hɛn bɛɛ yɛ akaaya no ada ụdị odiyan aka akaaya dan aka na mi hijira ɛnyɛ akaaya no aka na mi hijira wɔde maka kala madina ɔba akaaya san aka na mi hijira anyi ne ne ni eme duntu dɔmi hejira nɔ dami yɛ nɔra eni yɛn tesan dɛ kpara adzɛ nka yɔ ɔma mɛ ebi kpara nɔ ɔ ɔmɛ wa ɔya wa ba seere ya nɔ ɔmɛ ɔkɔmɛ kɔkɔ ya nɔ ɔya ɔkɔri ya nɔ ɛbɛ ni ba ba yɛ lɛ lɛ wɔn sa. báyà lè hìẹ́ bò báyà lè ní hìẹ́ bò yóò sáni àti ìjọba. ɛtutu ni sika yɛ mo kɛyɛ ayɛ na ama no lakata edo aba akom wɔ ɛfura na kom ɛwɔ no ba wɔ asoma ba ba ne atɔnyara ɔno ne kɛbɛkɛrɛ ma ɔno ne anaso ka ɛso kawota kɛ ɔyɛ dɛ bamuje mamuri akaka kuli kana abaukum wa abnaukum wa ikhwanukum wa azwajukum wa ashiratukum wa amwalun iqtaraftumuha wa tijaratun takhshawna na ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيلي فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. إيه وأنت بدك أيوه. أنا سيدك أنا أولي أتجي أولي أكأني أولي أتسي أولي أتندى أولي

ahura loyi enye nini kwede hete de ira wanyoa matonto muri ana ma ya nasu kaki لكل ساقطة في الحي لاقطة وكل قاصدة يوما لها سوق لكل ساقطة في الحي لاقطة وكل كاسدة يوما مسوق لكل ساقطة في الحج لاقطة أه؟ àbísẹ̀ ẹjọ́ ló wọ́n inú kókó ayọ́wà ní ìhè yà àbísẹ̀ làwọn àwọn òwò inú kókó ẹ ayọ́wà máa ṣọ. ọkùnrin kan síbàtì àbísẹ̀ ìgbàgbà kó hẹ́rà ìwé ẹ̀rọ rẹ̀ lọ́tún tó mú mi. ọ̀rọ̀ náà yọ ọ̀pá. ìrọ̀lẹ́ náà ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ pàmò náà yọ ìwé. lọ́tún tó mú mi. ẹnẹ́ wọ́n kó sí bu èyí ló hùrẹ̀ ẹ̀wọ̀n ààyè ló ló wù yí anọ́rọ̀ wáṣọ. àwọn mẹ́rin náà.

afiri hi nyom nyom ɔno ba ne ne ana aba ɔno ne kawa ayɛ ɛna ne ne tabdɔba ɛna ehi ne omi ne kiri ya mɔrɔ mu ma ba akpada agu ahu ɛwɔ kɔ mi kiri mu ma mu akpada ahu ɛwɔ kɔ mi kɔ mi kɔ mi kɔ mi kɔ mi ahu ne mu akpada ahu kiri ya ka kɔ nɔ ma tuntun bɛ yi osama bin laden ɔsi ɔba si legacy titɛ ya mɛ western world ɛyɛ yɛ ahwɛ ɛnu bɛ yɛ ahwɛ ɛti di only multimillionaire ɔmo asɔre yɛ kɔ ale bi na describe. osama bin laden the only multimillionaire ɔmo bɛ yɛ kɛlɛ panyin onye kehe na awụrụ awụ esa ya enyi ponye kehe na awụrụ awụ dọdị ka esponsi rekụ amaka nwa ọsọ senyi rekụ dị mere yi oji rekụ ene ma ọrụ ahụ e e e ọrụ esponsi dị rekụ enyi rekụ ka ya ọrụ ẹdọ enyi rekụ ka akpawa apịsị enyi ka akpawa ọrụ ẹkere kụ dị ikuku mere ọrụ ọrụ ɛkusa mi le ele ka ɔnu wɔtɔ ɔsɛ nyɛ ɛkɔ wɔ lɔnu mi yɛ ɛkɔ awo ìsúná mi yɛ ka kɔkɔ mu nɔ ilé yìí ha bɔ tí wọn tó ń tó mu awo ìsúná mi yɛ ka kɔkɔ mu kí ɛna wọn tó mu ɛra tí wọn tó ń tó mu wɛsán wà lọ dey describe am amadere kaka don be create atmosphere for the heart wọn yẹ wọn pẹtẹ do esika ẹ ani nyere rẹmi náà dẹ nyere múlí ọba yà ọmọ sáàsì ọkọ ọgbà ọmọ ha àti bí ọkọ ọkà ọmọ bàmí ni ọgbà ọmọ náà ewu nílé yìí. kayi ewu mutu omuri kayi wa akasa nene nane ahaba ileikum ebeze onumeyi nina allah wuna omuri amatu na onimi wɔrɔsuli oyi mutu omuri anamika na yaso pe nadiya ha ɔjihadi fi sabi ɔrɔ ekure kutu ɔna guba na وتربصوا حتى يأتي الله بأمره نجوزني نجوز الأمرين poro na wo hono omori yi tu ya ni yete oyo no na ile ba ko oyo no na ni ni ko be dana yi tu an sa so kai poro na wo yo no omori ba sete ya azu azu mun tu omori de yete ne ne lọ́nà yìí túmọ̀ sí a ha. fọ̀tọ̀rọ̀ bọ́sù hẹ́fà àyàfi ọ̀lọ́ bí Na lọ́jọ́ ìwé sẹ́mi. ihe ní ọmọ yìí wà sọ̀rọ̀ yàrá yẹn ilé ọmọ ọmọ yẹn láti ohun tó wọ́n ní wọ́n mọ̀ ṣe kò sí ẹ̀nẹ́lẹ́ kàkà anákàmáwàlà ẹni níbi ayọ̀ náà náà inú mọ̀nà ọ̀gá ọdún islam islam ọwọ́ ayé jẹ́ tẹ̀rẹ̀ aka omi hijira aka omi hijira. láti ohun tó mú rí ní muhammad sallallahu alaihi wasallam ini hadith ne kaka allah fi ahunu oka inna shaytana qa'ada ibn adam thalatha maqa'id azikani anya hoyi je ono na jeju ko mori ono na jeju ije ni adam قعد له في طريق الإسلام أدجو أدجو يجي نبي آدم جوزين إسلام قدائك إسلام فقال دوكا يعني لما تغر دينك ودين آبائك ume menyewo nama hekao apa heka dadadada olemirema amaba hekijete umenyewo ana abado kabanya hekono abadom fàkàlọ́fà onúmúrí ọba ayánidọ́dọ̀ islam ọlọ́nà ọrọ̀ ìjà ṣítàní yé fàásùlámà lọ́dọ̀ islam àbọ̀lọ́mọdé islam omúrí ọ̀rọ̀ ọ̀yọ̀ kò jẹ́ ṣítàní yé inú lọ́nà náà anáṣítàní ẹ̀dẹ̀ dájọ́lá ọ̀gbọ́n ọmọdé wọ́n kọ́ ọ̀dọ́lọ́hùn fi tọ́rí kan hejira lọ́rọ̀ ìdájọ́ jòlí híráìlẹ̀ àkùràhùrẹ́ tí ɛtɛne kaka ahɛkɔ inu ɔrɔ wɛwo na baakɔ na hɔ ìrẹ̀nà náà nyẹ́mu nyẹ́mu nọdún wọn náà mẹ́ẹ́ bọ́ọ̀lù ìrẹ̀wọ́rọ̀ àṣìkà lọ́rẹ́ kojú bàbá ọyọ kojú ẹ̀dẹ́bí ádámà olóòmù ọrụ ọ̀rẹ́ náà ha hóun ní nkàtí ṣètọ́ ọmọ ní ẹ̀kẹ́kẹ́ ẹ̀ lè dọ̀ọ̀jẹ̀ àṣìkà dọ̀ọ̀rẹ́ wọ́n kọ́ wa mí àṣìkà ń atadharu malaka wa ahlak ogbe òrì jẹ ọ atọ́ni ìyá ọ anda wà bá anáwó títẹ nù olómùrí ọrọ fàfà aláfà lọrí jẹ sí italy yìí lọmi hijira náà fún makọ adalahu fi tari kìlìjẹhẹ ọrẹ kọdàdí ya àṣetán ọrẹ kọdàdí yìí jẹ níbi adama jòlí yẹ kọ kókó láti bọ mọrí fàkọ àlàlà náà káyọkà tùjáhì wọn àkùdàkùn. فتقتل وانا ما قرق داو فينكه أهل فينكه أهل إشين دانيو بعد سافو كونيو لو كوكو ويقسم ماله أبغى داغا olóòwò yọ ọ fàkàlàfà dọ̀jà ṣètà nìyẹn inú mẹwìrì ọmọ àmà ṣètà nìyẹn òun ní wọ́n ráyé ó ọkà yìí fàhàkùn alàlọ́ọ̀ an yi dukira wa janna ana man da shi kan ne ko da yake mun ma ne obi islam ojo ni obi islam obi hijira ojo ni obi hijira obi jaha ojo shi kan ne obi jaha okay omuri ora abne re so ko na shortin al janna ora abne ile la tre one kai al janna boyin wo yo sono mo ti o to mo ni lórí ọ̀nà gbogbo ẹ̀wà ní àwọn mẹ́rin mú ní ọ̀dọ́ mú yíwá sí ìtura ìjẹun ààmì lọ́wọ́ yìí máa káàyà àdìrẹ́mọ́ tó mọ́ ní lọ́wọ́ àkáyà bánẹ̀ ìtìká lápátínà sára kún mọ́ lọ́rùn إذا كثيرة ويوم هنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رهبت ثم وليتم أمري أكاين تومري أكابالي من تومري كن أمري أنا أراه الله في مواتنا كثيرة أهلي في مواطن kàfíà ààyè yìí lè ní lọ́tí òtú òmúrí yìí ọmọ bá kó ní mọ́bọ́ nù ààyè lè ní lè ní ó sì lè kú lè ní lè ní àhọ̀ ìjẹ́ lè ní lè ní inú situations ọ̀rọ̀ ọ̀rọ̀ senior new situations maybe la ààyè lè ní inú lè ní lè ní lọ́tí òtú òmúrí yìí ọmọ òmúrí ọ̀rọ̀ àkó ní mọ́bọ́ ọmọ òmúrí yìí ọlọ́rọ̀ àkóhun nínú wọ́ anka ìbẹ̀rẹ̀ ìlú ka iná di kò múrí ọ̀hún ìwọ́ níbẹ̀ yìí níbẹ̀ yìí ẹnà wọn nà mẹ́kẹ́ ọ̀gẹ́rẹ́ ọ̀nà ilẹ̀ ramadan ọ̀nà anáwó sójà lọ́pọ̀ tó mú yìí ló mú yìí lọ́pọ̀ fanyá lọ. yẹ́ ẹ sànà yẹ́ ẹ kẹrẹ yà wọ́n yẹ́kìdì yẹ́kìdì ẹ̀yẹ́ ìfáàmà láìláha ìlàlá dáìlà àwọn sójà di sójà rẹ́rẹ́ máa wọ́n rẹ́ nàá lẹ́jẹ́ dáà yẹ́wò ló ti tù ẹ̀mẹ́ ìkúnyà anájínà ẹ̀mẹ́ máa wọ́n rẹ́ dáà yẹ́wò ló ti tù àpá náà rẹ́rẹ́ máa ló pín sọ̀rọ̀ rọ òbó lẹ́rẹ́ ìdàkà rọ̀ ń pa kókó bẹ́ẹ̀ ẹ̀yẹ́ wọn náà lẹ́rọ máa yẹ tẹ̀ ẹ̀rọ lekene bakara kaya batahene basoma ka bo muri twaka bakwajina otuntu muri ena babu hinine ena enya lete abene ne esa kwa o dete omuri kasan afanye sele omuri o Allah Allah lọ́tọ̀ tó mú ní. Báwa ẹ̀nà ẹ̀mí náà ìnà ìhẹ́ náà ẹ̀mí máa kọ́ ọ̀nà pa. Ẹ̀mí kọ́ ọ̀nà. Ẹ̀yìn wà kò ló ń Ẹ̀yìn máa kọ̀. Sẹ́ka ò ọ̀ha. Ní tó ní ẹ̀mí wà bọ̀. Ẹ̀yìn máa kọ̀. Tó mú ní omori yìí tí ń kó àwọn alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin isandi bi ẹni ẹni èsì pọ̀ mọ́ ọ́bọ̀n náà àmà akọ́kọ́ àlà mi isandi bi ẹni èsì pọ̀ mọ́ ọ́bọ̀n náà lọ́mọrí kéèyè omori kéèyè iná wẹ̀ yà kó omi yà. alhamdulillah omori kɔ nara aya aha irenyi renyi ɔnara aya nye nkasi re renyi ɔrire ire renyi ɛna akɔ nara ako nínú wɔ ɛwɔ na de mo ntu omori wɔyɛ ɔmɔ إذا أعجبتكم ولم تغني عنكم شيئا إذ أعجبتكم كثرتكم إنكم هنا إنما نعم أولوا أولين وما يلمون دي ما يلمون دي نصر ما يلتين أولوا أولين وما يلمون نصر ما يلتين نتبكى لا يا كان min qilla asabe ni ni hama daka ene kukudu gwe nete daka ka miki ni wi ene owe su gwe nete la ilaha illallah salatu tobo bọ́bọ̀ ní àtàní káyé falamtub na ankum ṣayá gbọ́nwó àwọn ọmọdé ẹ̀rẹ̀ bá ní sọ́dún mẹ́rin òní ni. orúkọ òní ni ẹ̀rẹ̀ bá ní sọ́dún òun ni ni wà bá kọ́tà aléìkú mọ́lá àrùkú bí máa rọ̀ dẹ́kẹ́ kàkẹ́ òun ni dẹ́kẹ́ hà náà òun ni ni ìdẹ́kẹ́ ìdàmà náà nàlá dọ́hà náà òun ni kẹ́kẹ́ kẹ́kẹ́ gbọ́nsá àmọ́bà hà náà òun ni lẹ́yìn tó ń mọ̀ dẹ́dẹ́rẹ́ àwọn ọmọ mi tó gbà tó ní ní búwé ìjù duwe isini ni wasilatu mtumu ni diye dezu uhu ini ni amona ili amona ne amona muhammad sallallahu alaihi wasallam omo ni na sin makka yare fatu makka dɔwɔrɔ a yɛ sin makka dɔwɔrɔ a yɛ sin makka ɔnirɛ kɔnɔ isan nɔɔ bi báwo bá ọ̀rẹ́kùnrin amáṣẹ́ àjọ kàtítẹ́yìn dákùnrin kú méjì kò zá ìpamọ́ yẹ kò zá ẹni lèrò ń tó mọ́ nípa ọ̀pá dẹ́n níbẹ̀ ni tó ń tó madina rí màdínà dẹ́n ló ń nàzá ló ń tó mọ́ rí pèlú ẹkú kó mọ́ rí pọ̀ ẹ̀kẹ́ lẹ́tí máka dọ́là lẹ́tí máka. èyí mọ́ ọmọ ẹ̀yẹ́tí máka. ẹni káfìrí amámanẹ kọbọ dáàfẹ ayéyi ọtún orí ònòrè nu egasa tó ọwọ amasira tó ọwọ amá o hamza dọtún orí bi tóku hamza ọnyàrá dàn rọdí ọlọhà dọtún orí dọnọrè nu oníhẹn lọdọ wọ tókì yóò turike yima kɛnɛ ne yɛrɛ so azinɛ tara wa a bɛ kɛhe ɔna awo bɛ hamza yɛrɛ so azinɛ tara wa azinɛ sɛbɛn azinɛ kɛhe one hundred ibi kɛhe yima kɛnɛ ɔna ibi awo bɛ hamza yɛrɛ so ayi ne ko tó mori o tó mori mi ba yɛ fi ma ka anyi kama hakori ɔno ma abi abi ka ye anyi zire ye nire yaze dɛ imire ihune ojú mi nana nana muhammad sallam ọmọ wa yẹ fi maka káàbìrì dé màá mi kú ọ lè dà náà wọ́n àti ká yé súrò kánú wa mẹ́rin lọ́wọ́ nínú iná àti. bẹ́ẹ̀ aká ẹ̀ ká yé ojú gbòòrò ló wọ́n yẹ lọ gbòòrò ojú gbòòrò lóko ọ̀nyára òfurufú. sọlọ́lọ́hu aleyhi wa sọ́lá. bí a ti kúrò ẹgbẹ́ gbọ́ iná bẹ̀rẹ̀ rẹ̀ ló ń tó mìíràn ká ìdáhàbù fa àǹtọ̀mù tọ́lá ká wọn náà ní ká máa kúrẹ́ wọn lọ́wọ́ náà. inú tó wọ̀ àwọn ẹni dáyẹ̀ lọ́lọ́ bí islam dáyẹ̀ lọ́lọ́ bí islam. tọ́lá àwọn ẹni ɛnu tó mu di na wɔ ɔbɛ kɔnɔ ɔmɛ firi ɛmɛ ɛyɛ mɛ akɔnɔ ayɛ ɔmɛ do so a anyi pama ayi hawazi ɛmɛ ɔkɔ tó mu di ɔyɛ ayɛ fi ma ka etu odi nifa etu ɛnyɛ wɔn ɛmɛ ɔmɛ do yɛ tɛ etu ɛyɛ wɔn a ti tɛ wọ́n yẹ lọ́wọ́ ka yìí òkú omo yìí anyimẹ náà yẹrẹ fúnra ọtún tẹ bẹ́ẹ̀ fà á lọ́tún tó omo yìí. hawaasi nínú náà rírì kìí àdá ọ máàlì kanamosi áwùs. dọ́kítà ẹ̀ tẹ́ bá a ha kéè ẹ̀ náà kò máa ń bẹ̀rẹ̀ ọ̀nà muhammadu ayé ti máa dákìsí rẹ̀ kò wò máàlù kan lọ́wọ́ sí àwọn bẹ́ẹ̀ ọmọ ń a máa bọ̀ wọ́n sọ̀rọ̀ rẹ̀ dáàbì tirẹ̀ yẹn náà ká ní ká fòkàì tẹ̀lé ányípa fama aláàfin fòkàì ẹ̀ gbàgbúra wa lókùnrin rẹ̀ kò eight thousand. eight thousand. Ame kwenye kwenye nuko. Deki mali kwenye na visit out. Ono vodobi di hawazi nilim. Di ono wasana kinana ano visit abdi. Doni di odobi di o ipeva eva beano hawazin on fuqai mali kana bozi aw don bodo be hawazin kinana no bozi abdu don bodo be fuqai de baben ene baba be beka isemeni abi abisemeni ebe be loro kono ma abi yẹn ni ẹni bí sinmi wọ ẹ yà lọrẹ kó abi gbọdọ na ìrànkúmi ọmọ rẹ.

dalaba muhammad sallallahu alaihi wasallam doctor nɔrɔ nyara na ye abdullahi anabozi abi hadrat obi abo hadrat alasilami doctor ni zɔn ko ni rɛtɛ ba yɛ dɔn na do ni rɛtɛ dɔn wa ka yɛn tó o bori hin doctor muhammad sallallahu alaihi wasallam lókùnrin rɛ kpa nìyɛn dèjì rɛ kpa náà sàṣọ tó o bori yɛn bi twelve thousand akaya ne ɛwɔ ɛwɔ taasi yɛ ne akaka yɛ ne ne ta wɛrɛ yɛ ne kura lọtí o tó wòle yìí ɔyìn tó kọ́ ya bá ekomori yɛ wòle yìí wù ɔyìn àná ekomori yɛ wù dóró wẹ̀ nínú náà wúwe yìí ilé tí o wọ́n

Slap your stomach. Yes, let him. Anaba Muhammad sallallahu alaihi duere on omitinye mu ire kono. Anyi nyara na sọkwa na umayya. Don to muri na do arure kurere. ka arure kono ni chehi. on na dọ̀rọ̀ wọ́n sì máa fi búlẹ̀tìrù àwọn ẹ̀kọ́ èyí ṣe ìjì ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìjìrè orí èyí nọ́pà dé náà sọ́dọ̀ ẹ̀lẹ́tìrìtì ìrànlẹ́ ẹ̀ka èyí tìrè náà dé tìrè hún ní ẹ̀kọ́ lọ́rọ̀kọ̀ báwọn náà fẹ́. òmọ́nà sí ni àdìsílámù ní áfíríkà ẹ̀ èyí ni ẹ̀wọ̀n rẹ̀ ẹ̀wọ̀n sẹ́lẹ̀ ọmọ àṣẹ́ṣe fúnmá lè ìgbè fún ọjọ́ bára fúnmá rẹ̀ eléyìí ní ìlú ẹ̀mẹ́sì kó jẹ ha ẹ̀ display a ẹ̀ a bí ní ìrẹ̀ inú màbọ̀ abidjan ní kókè àmì dírò rẹ̀ yà dọ̀rọ̀ àwọn ẹ̀kú dọ́sùn ẹ̀kú kye láyé mi lè hí ọ lè hí ọ hí ọ ẹ̀kọ́ tó wọ́n sọ̀rọ̀ sọ́lá ọ̀ dórí rẹ̀ anáni four hundred ó jẹ́ tí lọ kẹ́mẹ́ dóńtó mo rí rẹ̀ jẹ́ kẹ̀hìrì rẹ̀ àmì bẹ́ẹ̀ kẹ̀kẹ́ ọlọ́dún rẹ̀ ẹ̀rọ ní pé thirty thousand pieces of silver ọ̀rọ̀ dirham bẹ́ẹ̀ ní pé forty thousand pieces of silver ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìpanu ọ̀rọ̀ nyàmà náà hẹ́ rabia almahazumi ọ̀nà ọ̀dọ́rọ̀ rẹ̀ ntomori omeniri nhyɛn ama wo mɛko ìdí nhyɛn a ntomori mbadura nkè baraka allahu fi ahalika wa malika wọn yóò hyɛ barika ti na ne yà ọ àti n'ogu awọ. وشاب بركة طايو إنما جزاء السلف الوفاء والحج دونتومري كإذا دونتومري أكاني كاي utonsiama wekesio ɔbɔnu disayiri ɔbika ye sio kamara ma lɔre paabɔ. o jɔ sɔmi yiri rɛ o ni ka ije akara yɛ o ntomori mi mɛ benua bena ne hɛ mi lo kuma to ntomori mi nana baa muhammad sallallahu alaihi wa sallam dɔkuli di rɛ kwan anan ini di rɛ kwan ne naani ana bi twelve thousand naani kaa kaa yɛ bɛ wɔrɔ la wɔn nso wɔn yi kwan ne yɛ fo ɛni two thousand ne yɛ ne mi di ni to la pa wɔn ne na ɛnɔ no horo wɔ ɛnɔ no kɛɛ na azɔ na ma ka kɔnɔ ɔhorɛ wɔ awɔ kaa yɛ dɛ ɔnɔ kɔnɔ ɔhorɛ wɔ ayɛ nsɛm wɔ bɛɛ na bi islam ɛyɛ two thousand ana sa ɔhorɛ wɔ amásùnmọ̀ká ẹni amásùnmọ̀ islam 2000 ní ẹ̀lẹ́ manásùnmọ̀ ní islam amásùnmọ̀ tó múlẹ̀ àmọ́ra ẹni 10,000 àkàkà yóò bẹ̀rẹ̀ ọ́ ọ̀rẹ̀ manásùnmọ̀ tó múlẹ̀ àmọ́ra fi ìlà rẹ̀ yà á kẹ́ mẹ́ ìgòrí yà ó sì dẹ́kọ̀ ẹ̀rẹ̀ mẹ́ lọ́sùn tó múlẹ̀ ẹ̀yà amúnáyí amáyà akọrẹ́kọ́ náà sẹ́ni yẹ ká kábìrì nẹ́rà àtẹ̀yìn náà kaba nẹ́rà àtẹ̀yìn náà nàá nàá kaba iye ni yọ sá ebi yọ nyara kẹlẹ iye ni yọ sá náà iye ni yọ dee no ko mo ni yɛ saa statue nto mo ni mu kaa mi deere iniri mɛ wura ɔnɔ no o mɛ dẹ́ẹ̀ na dayọ́ dẹ́ẹ̀ na kẹ̀kẹ́ ẹ̀yọ́ that and what. ìdí ẹ̀mí ilé tó gbòòrò rí mi ìrọ̀tọ́ náà ẹ̀ bẹ́ẹ̀ ni pa ilé nana ká ẹ̀ ohun tó mọ̀ ní sàlọ́lá ẹ̀ sàlám ká ayé wa wà sọ́tọ́ yàrá rẹ̀ ẹ̀ yàrá mọ̀ akụrụ kwụ dị dị ya bụ ịsa ibi dị kwụ ọgụ ọpa ya bụ na akpali anyị anke ndị ma eme eme iri jahili ya e ọmụ onye sọ n'ọdụ ịkwụkwọ nyere anyị nyere anyị egwu agha ihe igwe ahụ dana muhammad sallallahu alaihi allahu akbar takbiri ọmọ omori ọmọ ya elu ọ iri na nwere ọnụ ni azama ne bi musa ya ne bi musa ne hɔ n'ɔm ɔmo ni bɛsi wa bi ike kɛlɛ iyo na ɔ akɔ ya wɔ hɔ n'ɔhɔ ndo bani israel yehudi ni bibi twɛn ne ne ama ama ahekori ne kaya ne bi musa ka edi ala na yɛ laha kama da hom alu ɛwɔ ne bi musa. sórí ni àyíké ànkẹ́ mèrè yorí à mórí ẹ̀yẹ pẹ̀tẹ́ ànkẹ́ mèrè mèrè yorí ẹ̀yẹ ẹ̀yà ahẹ̀ àn. ọ amẹ́ríkà ní mọ́sọ̀ ní tẹ́pọ̀rọ̀ ó ẹjọ́ ọ yẹ sọ ka ẹ̀wọ́ dẹ̀ ká tó sọ́kọ́ ká ẹ̀wọ́ dẹ̀ ká ta kọ́ọ̀mùn tẹ̀dánù wáyé kàmá ẹ̀yẹ gbòòrò wáyé kẹ̀rẹ̀ àpamọ́ ma ó gbòòrò gbòòrò ó ne ewuno no mori gungo do ha ono no wori fira awna do so ni jine ni do bari no na ida ono ne do ti na ne ne du ri jo ara ke kori do ka ma shuri mu ana o le no wa ka se mi an se mi mu le no wa smatu tobo si dara ba muhammad sallallahu alaihi wasallam izo لتركبن سنن من قبلكم هدوى القدة بالقدة حتى أنهم لو دخلوا هجر ضب, ضب لدخلتموه دمتم صلى الله عليه وسلم دوكاين أولا أساسي أوزا أوزا بميكا كاين أهد ديدة من كان من قبلكم أوزا بمالي ديدة دوا دوا دوا دوا دوا دوا دوا دوا دوا يهودي دوا nasara ni yahuda na nasara ɛna ɛna ɛna ɛna ɔmɛba abɛ du ewu akɔ ɛna ni ahudi ewu ɛna maa mɛ ɛna maa bi du obi ewu do asa asawo ewu akɔ nene netuli ka ye ɛyɛ kɔnmu no se osɔ ɔba dɛ wɔn ɔra ayɛ sɛ asawo awosɔ n'ɔne mu sinatɔ ntomo yi. kẹ́kẹ́ ní ilé àgbẹ̀ òkú mu ní ọrọ̀ ọrọ̀ ọ̀kẹ́ sí ẹsẹ̀ òótọ́ ẹ̀yìn kẹ́niyàn ní sè iná gbìrẹ̀ yín ị na adị kìí náà dìm lórí sẹ́yìn ẹ̀rẹ̀ yẹn àmẹ́ wọ́n èrè na àlà láàbì nà sọ ara mẹ́ anamọ̀ mọ̀ nà ẹ̀mọ̀ sọ mẹ́ ẹ̀ èkó

na tí o tún mọ̀ ní. ní èkó mu ní ara àhámọ́ èkó mu ní àhámọ́ mu ní ọ̀bá yà báyìí. èkó mu ní àná ni dàyé rí òkú mu ní nínú sí mẹ́rí gà wọn náà ẹ̀rù pàwọ́ ara ní àbí kó máa náà ní ọ̀nà lóbi dílé kíré lóbi kíró lóko ẹ̀rọ sí ẹnu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ ọ̀rọ̀ náà. ọmọmọ àbí asọmọmọ rẹpà ẹ rẹpà wọn àmì rìsẹpṣẹ mi wọn ní mẹtò nìkan aha mmanụ si ebe a abụghị ehi dịrị ebe abụọ nọ sị dịbị dịka ahụkata ya ọnụ na nkawa ya dị ebe onye si ere nwụrụ sọmịa ya akwụkwọ bụ amịrị mmanụ e, reception danye kupɔ ama abanyaba ma nya ɔya na no wei ɛwɔ dekabɔ ne arɛ ha amare tɔ yɛ turu wɔ sulatuntu musa asɔmi fie wa nfa dɔw yɛ nfa ɔmo sɛ ɔmo wɔ akpɛ ne atijɔ na ɔmo wọ́n ṣe wá lọ ó yẹ kó fọlọ́ rẹ̀ ẹ̀kẹ́ ló tó ọ̀rùn ló ilé ya ọ̀rọ̀ yóò ṣe kẹ̀ iná yà rẹ̀ ọlọ́mọlá yẹn máa ń lè hí ní ẹni hàn mọ́ ẹyẹ ní ní èyí náà lọ́dọ̀ ọmọ ní sísá lọ́dọ̀ àti kàtí fọlọ́ mẹ́rin ẹnu sì ẹni ọ̀dọ̀ bá ẹ ọ̀dọ̀ bá wọn kú ayé kúrẹ́ wá ní géètì ẹ̀ náṣẹ́ bá ọmọ sì ń lè rẹ́ máa wá kàn lọ́tọ̀ tó mú yìí ẹ máa rẹ̀ ibi sọ́tọ̀ sí ẹ̀nà àríkó gómù ilé ìwé níṣẹ́ ẹwẹ́ nìkẹ́ ni mo ló sì yé múrí ọ̀bá yáyì múrí ọ̀bá yáyì wà á bí mẹ́rin dúró àmì reception ní ṣúlẹ̀ títẹ́ yóò ló sì yé ọ̀bá yóò bí máa ṣúlẹ̀ títẹ́ wà ẹ̀wọ̀n rẹ̀ ẹ̀bá yóò ní máa onímọ̀tò nìkan kọ́mọ ìrẹsìmí kẹ́ ọ̀hún náà yá ti kàn. Bí ọ̀rọ̀ Amin. Amin. Anaba Muhammad sallallahu alaihi wa sallam. Bẹ́ẹ̀ ká ọ̀nà mẹ́ka yìí. Adìrẹ́ ní ilé ìhàn náà. Ọmọ àná ẹ̀ bá ikuku iwe ọba nílẹ̀ ọrọ̀ ọrọ̀ nílẹ̀ ọrọ̀ ọrọ̀ òkú omori ẹ̀yẹ náà rẹ́kọ̀ náà mi budget lọ́tún tó omori budget budget ọ̀nà kàfẹ́ wọn ẹ̀sà ẹ̀ ọ̀kẹ́ àwọn ọmọ lọ́kẹ́rẹ́ budget àǹpa ọ̀sán náà yìí ọ̀dún ọmọ bàbá náà budget. ah ah lẹ́gbàá yẹ ẹ̀tì olùdó ara àbá àbá kàkó kọ́ ẹ̀ lẹ́gbàá yẹ ẹ̀tì. Pẹ̀tọ́ tó ń tó ń bọ̀. Tí ẹ sì lẹ́tọ́ ń tó ń bọ̀. na amani ìjọ ọ̀dẹ̀ yọ ọ̀sẹ̀ kan ní kọ́ bẹ̀rẹ̀ sẹ́nu àwọn ẹ̀dọ̀ sọ ọ́n sì yọ ọ́ báwo wọ́n nyere ẹ̀ náà lẹ ẹ̀ka bá a yìí kàsí mi dọ́kẹ́ yẹ ọ́ yìí ní budget ẹ̀mí nu kọ́ ọ́ àwọn yìí sí budget tó lọ́wọ́ ẹ̀ owó wẹ́ẹ́ ọmọ wọ́n bí ntọ́ wa ẹ̀. Silati o tó mo ní. Sallallahu alayhi wa sallam. Tiɲɛ silati náà. Sallallahu alayhi wa sallam. Àwọn máa wà lọ́dẹ̀ kẹsàn-án ana yɛrɛ ni ye bɔ de yɛrɛ ana sɔ kana ko sɔ ozaa de nana asɛn wa yɛ sa ozaa de ana asi fi yiri o gbolo a yɛlɛ ana akuli a omuli osi yɛ yi aami anaba muhammad sallallahu alaihi wa sallam lọ́nà máa ń lọ píjú rẹ̀ kwan nínú ehu lọ́sọ̀rọ̀ ẹ̀ bá yẹ ká lọ́sọ̀rọ̀ ẹ̀ bá ẹ̀rẹ̀ wọn lòun rí ọ̀ṣun wọ̀ ọ́ ìfàmà ẹ̀. àkókò ìfàmà tó ẹ̀ àmì ẹ̀ka yẹ àmọ́nira yẹ tó. ọ̀rẹ́ ìfàmà tẹ̀ ọ̀yẹ́ mà tún kìíní rẹ̀ fẹ́ra ẹ̀. bẹ́ẹ̀ yẹn bá kọ ẹ̀tẹ́ iná ọdún bẹ́ẹ̀ kẹ́mẹ́ ní nyẹ́ yìí bá tù bá tù ní sọ yẹ. ẹni nyẹ́ ọ̀yẹ́ mà tẹ̀ ẹ̀ lọ́wọ́ ọmọdé kẹ́mẹ́ ọ̀nyẹ́ ọ̀yẹ́ mà tẹ̀ ẹ̀ lọ́tọ̀ tó mú nínú àṣàbẹ̀ ní défì défì éèfì ní ti di káyé ọ̀sọ́ àkù jésọ́sà ọ̀sọ́ àkù sọ́sà ọ̀sọ́ àkù kẹ́ni kí sọ́sà ọ̀dọ̀ léfì lọ́tọ̀ tó mú nínú ànábàá ìmọ̀ hàmà sọ̀lọ̀sọ́lá vamayira so alipendere ne ne hɛn no kɛrɛkɛtɔ a yɛ alipendere bagla bagla ɔno ne ba ɔno ne ba tehu ni kɛrɛkɛtɛ ama ɔne tuma nta ɔno ne ba ni kɛrɛkɛtɛ ɛ eh, ama ɔne ne ba antuma nta bagla to baidɔ ɔmo ɔmo alipendere ani bi ahɛ ɔmo dótó mu ní ìyẹrẹ sọlá. ẹnì anájẹ gbóntó mu ní ìyẹn náà ọ̀pọ̀ tó ntó mu ní nìyí. dẹ́ gbókó mu ní yìí. abubakar ní sadiq omar ali al-abbas abu sufyan ẹnì ẹ̀yẹ yìí kọ́ náà wọn ní islam abu sufiyan anabu ohi kuka kiri ine ine ɛɛri ɛtɛ tɔnɔ bɛɛ kiri fatu maka ɔba ya di islam abu sufiyan bin alhari ɔri ojana naa hijafa dana yi ka ɛɛri ɛɛri na naa hijafa ke kofam anabu zi alabas yɔrɔ. Oniri usama na wọ́sí sẹ́yìn ọ̀nà tó wọ́n wọ́sí lẹ́yà náà ọ̀nìrí ayman náà wọ́sí obeyit ọmọ ayman ọ̀nyọ́ ọ̀rí yọ ọ̀nyọ́ tó wọ́n yìí ọ̀rí yọ náà náà yẹ ọmọ ayman ayman náà náà gbúdúyà náà náà ɔni amadi ikihyɛ no awɔ ayi na ɔno gaza to hunɛ yinama ayi na ɔwɔ wɔn ɔni re rabia anabozi alhari ɔni alfad anabozi alabbas ozi alabbas anabɔ nyara do ntomori anaso do ka alhari kɔnɔ ɔno ntomori bi bi ɛnyara lɔsi ntomori yi dɛmɛ wɔni nyɛ ɛnɛɛwo danyɔ nyɛ na ɔnyara na gye kɔ ntomori yi o musulman yi amagosi abu kọla rọdí aláha ana dókè kóńtó mọ́ni wọ́n ní jack knife wọn sọ̀rọ̀ wọn kàyí kẹ́gbẹ́ náà ká kóńtó mọ́ni wọn jọ wẹ̀ jack knife lọ́tún tó kú. bí kẹfẹ́ mẹ́rin ètò kóńtó mọ́ni ọ̀sán ẹ̀ wọ́n bí káàkiri bẹ́ẹ̀ arọ́ fún yẹn wọ́n tó tó wọ́n yìí bẹ́ẹ̀ agbọ́sọ̀ rẹ̀ dẹ́gbẹ́ dẹ́ àbúrò ló ń tó wọ́n yìí yà ó ń tó wọ́n yìí yẹrẹ fún bàtúwà àdìpẹ́ndì yẹn lọ́nà áhì dòndòlò àdìpẹ́ndì ló ń tó wọ́n áhì sá ẹ̀rọ dòndòlò dáńlá dáńlá wọ́n tó tó wọ́n yìí tí yẹ sílẹ̀ tó tó. ìjẹ́ kúrò tó wọlé yìí inú mi máa bí inú mi máa bá máa bí ìsìlá inú mi máa máa sọ fún káyọ̀ bá kúrò kọ́ mọ́. ìjẹ́ kínú bi rẹ̀ ìjẹ́ àpètè rẹ̀ mẹ́mẹ́yà ọ̀ ìná àná sọ fún káyọ̀ bí rẹ̀ àmọ́ iná ọ̀ bàbá wà bí ìsìlá àmọ́ ìjẹ́ àpètè rẹ̀ ọmọ ẹ̀ka yìí bá a kàn án nípa ẹ̀mí rí okòwò rí mi mẹ́ bá bẹ́ẹ̀. akunyenyenyi akuteki time akunyoya ọdị debahide ya eze debahide ya eze danya atụwa akanimatuwa denibi tọ ne nyaara mmaa ya nsa pende ntomri ya ɛna agolo ɔdodo kɔnyana owó ama na kejì hó ne te lóògbé ọ̀rẹ́ òkè ìjọba náà bọ́ ọ̀ka àti kòkò ní ẹlẹ́gbẹ̀ mẹ́nu ní ọ̀rọ̀ ìjọ náà bọ́ ọ̀ka lóògbé ọ̀ lọ́kì ṣẹ́ àfihàn òjò òdìrí iye fẹ́lẹ̀ náà. lọ́kì òjò mi ní mi ní ìjọ náà ọ̀ka pàdánù ní ìjọ kòkò ní ẹlẹ́gbẹ̀ ọdún ọmọ nta kan ní ká ẹnna nàbí jùlọ àkàdé ẹnna abdulmutali ọmọ bàbá mẹjọ ní èyí ìjọ náà rẹ èyí ìjọ rẹ olówó yá abdulmutali. ọdún ọmọ nta tó mọ ní dọ́hìn abbas ọ̀nyẹ́rẹ́ àbá ìjẹ́ ìkọ́ ọ̀nyẹ́ òun rẹ̀ abbas ọ̀nyẹ́ òun rẹ̀ dọ́kọ̀ ọ̀hún wa.

lọ́tọ́ mọ̀ ka abbas onóńdọ̀ ọ̀dọ̀ alabas ọ̀nyẹ̀wẹ̀ ọ̀nyẹ̀wẹ̀ ní tìdí kakú ẹ̀kọ́ ọ̀nyẹ̀rẹ̀ a ata akẹ́kẹ́ má kà dákà ọhụrụ ọ̀tọ̀ ẹ̀họ́ onó ọ̀nà enó ẹ̀yẹ nnáná wúwo bí mo mi hi ìrọ̀ ọ̀nà bó ní mi sáré kì í ṣe sọ slot ló tó mo rí mi. ní alabas dọ́là kàkà àyìnà sọ́ọ́bù sọ́mùrọ̀ ọ̀kà yìí wáyé ìmàlú onímàlú mi nù náà yẹn lè fìfì tí àbàlọ́lọ́wọ́ àbọ̀ ọ̀kà bá bẹ́ẹ̀ ni mi mi yú tọ̀ ni àbá bẹ́ẹ̀ ni mi lọ rí kéré kéré tó ibi dé èkó ne yɛ nkyɛn dede ne ka dɛm ne bada ma bɛn ne ka dɛm ne yi ka yi ba kɛ ne wɛ wɔ ɔkɔ. láti lọ tó múrí ni. bẹ̀rẹ̀ káàdì nira bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wẹ̀ wọ ọgbọ́n ni sẹ́yìn náà yọ ọ̀nì nyara káàdì dẹ́mọ́ ní ní ẹgbẹ́ ẹ̀bá fọ́ọ̀tì kò fáwọn ọ̀nà náà fọ́ kánò wọ̀ àbí ọwọ́ àbí rọ́bì ọlọ́kọ́ bọ́ọ̀tù ayakoko sopa yẹ tẹ ẹwọn wọn bá wà bá kàwá àjọ ọbẹ ní wọn máa jẹ fọọkì ọbẹ bọọlù wọn ọdún náà kọ wọn ọdún náà wà bá àyọkọ wọn wọn bàbá kà ọ dọọsù wọn bá yọ ọ náà dọọsù ìmẹrẹ tẹ ẹrẹ fọlá dọọ wọ sí ní fọọkì imi ìkànnà iná pọ̀ yára lọ́tún tó mú rí ní iná bẹ̀rẹ̀ ní rẹ̀ ló tó mú rí lóògùn náà wá ló tó mú rí lọ́rọ̀ wá dọ́gba wọ́ rẹ̀ ni iná nánà zọrọ̀ ihe ìyọ́nà ẹ̀dẹ̀ ní kẹrin ní 4,000 ló tó mú rí zọrọ̀ lọ́rẹ̀ ní kẹrin ní 6,000 iná ló ń tó mú ìfọ̀ àwọn ìlú ìlú rẹ̀. mere ya mẹ̀rẹ̀ e na ẹ̀mẹ̀rẹ̀ ẹ̀mí mẹ̀rẹ̀ ẹ̀ pé wọn èmi dédé hù tòṣe tózi tẹ́lẹ̀ àkókò ẹ̀mí. ìrànkómọ́ ló ń tó mú ní ìdọ̀wà bana ní twelve thousand camels twelve thousand ní yóò yẹ wọ́n rẹ̀ bá náà ẹ̀ka ugbana lɔ ɛfɛ konyɔrɔ baare ugbana ti kuro kuro kuro kuro kuro n'a ye kuro kuro kuro n'a ye ɔdama yi kɔn lọtò tó mu yìí ɔnà mọmọ mọrí àkàrà náà ní ká yìí lọtọdún náà sọrọ àkọmọ lọrọ kìlọ àfẹlẹ tàbí ìrẹsì wọnyẹ ọmọ rẹ ìdá àjàdá tó kọ mú. agokɛkpe ɔnɔ ɔwɔ asomɛta li le yi owó mori ìjọ ìyànà bọ bàtí ọrọ bẹ lórí ìyọsọ ni bí ìrèlè àkókò ọmọ náà náà yọ ìyọnà ìrìnnà bẹrẹ. ويوم هنين أو يكون هنين إذا أعجبتكم كثرتكم إذا كانوا من دعوا كان كاين دعوا من نكا كما نواسي واسي إذا عرفوا يرى من وامن فلا تقبل أيكم شيئا لا يفعل الله أنا أنت أمور عن غير غنيان كما نبي ثم وليتم مدبرين أما نقول لكم يقول wọ́dọ̀ kàtà lẹ́kùn mọ̀lá àfẹ́ mọ̀ ọ̀rọ̀ ọ̀bà dẹ́kun ẹ̀dọ̀ hànà ọ̀nì ni ẹ̀tẹ̀ ẹ̀dọ̀ hànà ọ̀nì ni tọ́ntì dẹ́tẹ̀ gánà nàlá tó mọ̀ wà mẹ́tọ́ mọ̀ ní wà má tó ń dú èso ni mi. ثم أنزل الله سكينته لا أنزل الله سكينته kéré. ثم أنزل الله سكينته على رسوله omori kabere mɔnɔ doni tɛyɔ nɛtani ayɔ nɛtani doni tso yɛ tɛyɔ ntani fɔti o tó mo nimi wa ala mɔbili doni tso yɛ tɛyɔ nɛni kata ɛdɔwɔ eh, yɛ omori ɔlɔntɔni tɛtɛ omori ọ̀nà ló kógbó ayá mẹ́ta lọ lóòjó ẹ̀fẹ́ àbá ìnìyàn òjó ẹ̀fẹ́ àbá ni, àbá àfáwọn ní ayé òjó ẹ̀fẹ́ àbíbí abájẹ òjó ẹ̀fẹ́ oríṣi náà lédè kékeré òsì sẹ́rẹ̀ yìí òsèré yìí náà kú mẹ́tọ́rọ́ mẹ́ òsèré yìí àbá àtọ́rọ́ ọ̀hà òsèré yìí wọ́n ọ̀nà mọ́ bọ́múdé máa kàrà sọ́múdé náà máa kàrà ẹ̀. òsínì ìhúrọ̀ bẹ̀rẹ̀ bọ̀ òsínì ìhúrọ̀ bẹ̀tẹ̀ òsínì ìhúrọ̀ bẹ̀rẹ̀ bọ̀ òsínì ìhúrọ̀ bẹ̀rẹ̀ òsínì ìhúrọ̀ bẹ̀rẹ̀ òsínì ìhúrọ̀ bẹ̀rẹ̀ Amen. Amen. Amen. Ọmọdé kan bí wọ́n Dáná bá Muhammad sọ̀rọ̀ fún mi ló Wàhálà mọ̀mí do lita ya nata na no hie pe ya ena na do tete yo do mori oro pa ni ebe de ene ewo na eni hie pete de je allahu akbar de je e me je ba ban ra na tele ne me gugugu e ne bazi e shek awo ma ko to mori sallallahu alaihi wasallam wa alladhi yuridun an ta'awna ni rẹ kó lórí jí ẹ tẹ́lẹ̀ ìkàkẹ́ olùkó mórí wéèrè wà nìyẹn wéèrè wà nìyẹn ẹlẹ́yìn màmá ìkàkẹ́ lọ́lẹ́ náà amameka amameka yi ẹ̀rẹ̀nyọ̀ kàkà ní bàbọ̀ ẹtì hùnẹ́yì ẹ̀mẹ̀rẹ̀ kú hùnẹ́yì ìmàlá kẹ̀nìrẹ́ yìí nínú kúrẹ́kùn amẹ́nẹ́yì ni yẹ pẹ̀tọ́ ọ̀dẹ̀ kẹ̀nìrẹ́ kúrẹ́kùn ìhùnẹ́yì dodo yi sɛ mɛtɛ yɔ ɔyi mma yɛ mɛtɛ yɛ kɔmori nyɔ ɔyi nna yɛ wɔde nɛ nka giri nɛ wo lɔtɔ nkɔmori yi ne didika didika yi nana bɛ na di islam ɛka yi ɛni maa bɛ bɛ na bɛ bɛ na kɔkɔ a kɔntɔmori yi na tɛni eneri umanta kenti yɛ sɛ hɔrɛ bɛɛ ba dava hire samin aveme man ɛfete sɛnɛsɛnɛ ɛfete sɛnɛsɛnɛ ɛfete mekemekee eti ɛkɔkɛ bɛ aka yɛ nika yi shahatul o dɛni bɛ kaka shahatul o o dibi yɛ yire sɛnɛ na kɛrɛjɛ o barama nene malayiku mi malayiku mi kɛrɛ mi ojú owó ìkẹrẹ yìí wa bí bàbá tẹ̀lé ní ìkẹrẹ yìí. akọ́bẹ̀rẹ̀ wọn náà wọ́n á là mẹ́rin kọ́kọ́ wàrẹ́ máa nílẹ̀ máa lọ. wọ́n á bà ẹ̀dẹ̀ kẹ́ ẹ̀rù wíìlì ẹ̀ ẹni bí wọ́n yẹ ọtúrẹ́ lórí ní èsì náà nílẹ̀ máa ẹ̀ ẹ̀ wọ́n ìṣẹ̀mọ́ ẹ̀ lọ́nà ọ̀ṣun ìlú náà. ẹ̀yẹ kọ́ mi wọ̀ náà. Àgókẹ́rẹ́ àbúrò tó mú ní ìníjọ. Dáàmú ẹ̀gá ẹ̀gá kò náà. Dáàmú ẹ̀yọ̀ ntọ́ ẹ̀yọ̀ ntọ́ onáwó orí tí ó lè ní sóòlù ní náà ní sóòlù sojira makon tobiri wa an zala junuda lam taraha omri kudul tijira kwete nu hele ni wa azaba alladhina kafaru lọ́nà omori dọ́nà ruwa ya ni ọ̀nà orí kedere nù rẹ̀ dọ́nà ruwa rẹ̀ wàdálìkà jẹ́zẹ́ olùkàkiri òyìnbó ọ ọyọ wọn tupu wọ wa tugu ẹ̀ nana ka yẹ anáwọ anáwọ kò kú tó sí káfírí nẹ́nẹ́nẹ́ anáwọ tó ذلك على من يشاء والله غفور رحيم أمري كابلا ماما أذن زني دوني جيبير دوني جيبير أبلا ماما نوكلا لنا إنه نزل مريه of the man that was in house and now I'm not going to get a corner of another Islam of another Islam ثم يتوب الله من بعد ذلك على من يشاء أمريكا أولا ماما لوني جيب يوزي نزمي أعبنا ماما نزمي نزمي ba awo kɔni ma ma bɛrɛ kɔma ɛmɛ ni ma ba pɛɛtɛ ɔ nana di islam omuli yɔrɔ kɔnɔ omuli yɔrɔ kɔnɔ kɔnɔ omuli yɔrɔ kɔnɔ kɔnɔ n'o tɛ ye omuli yɔrɔ kɔnɔ tɔni yɛ tɔni yɛ yɛ ɔno yɛ amɛn ne bi na waakye yi yɛyi yɛyi hɔ na mi yɛ wɔn wɔn yi ɔmɔdi na waa yɛyi hɔ na mi dama nyɛ afra ma nyɛlɛ mɛkɛ kulu bi na adama xataun wa kayo xatain na tawafun abisha mi bi adama ɛɛyɛ dɛ mɛyi dɛ yɛ dɛ mɛyi xata dɛ yɛ dɛ mɛyi yɛ tɛtɛ dɛ yɛ dɛ mɛyi ama ama nyɔ yɛ dɛ mɛyi nana na mɛyi ɛna dɛ mɛyi afɛ ɛsɛ sɔgba yɛ dɛ mɛyi mɛyi ɔni yɛ mɛyi. ọní ẹyẹ mẹ ẹni bi ọdún wa di ibi yẹn nínú aka aka yà nyẹ bàtà yà nyẹ bàtà nàbà àti islam ọmọ wa wọn tẹnɛ asuma wàllu rahmanu rahim wàllu rahmanu rahim sadaka allah wa rahim. ìjọ tó tó rí ààrẹ ẹ́ agnes ọlọ́dún ká tọ́ wà ó kúrò ààrẹ tọ́ káka aṣáájú ala ala ilaha illallahu illallahu وحده وحده لا شريك لا شريك له له وأشهد وأشهد وأشهد أن محمدا عبد الله عبد الله ورسوله ورسوله ورسوله له وأن وأن إيسى إيسى ابن ابن مريم مريم عبد الله عبد الله ورسوله ورسوله ukawa midenu kenyo inasema waeke ego mulio nyere gini gini kunyero adina onyo minana mwawa lule wa mile ni mkanaba ya mahamba sallallahu alaihi wasallam lio mulio alidodo kuntuo mori lule wa mile ni no nyonya la kanebi isa ana wazi maria kanebi isa na wazi maria olio mulio alilezi anamu kwa na hijisa olio mulio alilezi dodo kuntuo mori ibino no maani ola shukuna Islam ìbínú ló rẹ̀ máa ní àbísù àrídì nẹ̀bẹ̀ ilé yẹ ilé bí òmúrí ọ̀rọ̀ àyínà kẹ́nà kò ń lọ́nà nínú ní kíni kí omi ó mẹ̀kọ́ yẹ bá òmúrí ọ̀rọ̀ àyà kẹ́nà máa ẹ̀ṣọ́ mẹ́tẹ́ fún wa yẹ náà bá ṣó yẹ náà bá ṣọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àmín àmín nílé eré mà ìyá mẹ́ta kẹ́nà iná dùn à. sẹ́fìdì hamlet kàárẹ̀ ọ̀rẹ́ ní agnes halima masha allah òmúrí ọ̀mẹ́rẹ̀ ha náà sí bá ń kàtọ́ Eh, halima dẹ́rẹ́ ní kìsàdíà ìdí ìkọ́ni pa àwọn akọ́ntò mórí rẹ̀ bá ayé halima halima náà bá ní sáà wọ́n bá fẹ́ yọ sàbíyà akoko wani ne yɛrɛ hata ke halima ne ko ka ne ke sadiya sadiya kana kwa ya and there is sadiya on one are eh, halima are اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه صفة أنت جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبل فلله المكر جميعا يا سوء من yasipe omori omori na nkomo abẹ nanawo tire n'ehi wani nyere omori ọyị na eni iyi ọyị na bara ọyị sẹ omori na nkomo wa ire na hu na-enwe nwata ire na-enwe nne wa wayọ bụ nne wa wayọ bụ nne wa na ha ọrịa na omori na ari mmeru kɔ eba pame akɔnu na eba eba anyire eba eba dɛ mama ene yɛn na nyɛ wuli henta yɛ ɔba ba ɛda ale ba dɛm ɛna tumi ɛtɛ omuli ɔsɛ ipa ni wɔn allahumma arina alhaqa haqqan warzuqna ittiba'a wa arina albatila batila وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سبقك كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارجو كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن ينكر بنا عليه واصل الخذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا آية عليه ولا يهلك المكر السيء إلا بآله وكذلك أخذ ربك إلى إلى أعظم القرى وهي ظالمة إن لمن للمرسلين اللهم ارحمنا فإنك بنا راهب ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارحمنا فيما جربنا قابلنا على كل شيء قدير اللهم ارحمنا قبل الموت توبة وإن الموت شهادة وبعد الموت جنة وغيرا ومعينا وملكا كبيرا اللهم انصرنا ولا تنصر علينا وأعنا ولا تعين علينا وأعقلنا ولا تغفر علينا اللهم آثرنا ولا تغفر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آذانا ولا تجعل الدنيا كبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمك برحمتك يا رب الراحمين انك لا تساقمون اللهم اجعل بيننا وبين من لا طاقه لنا به من ذلك صدا من عظمتك وحجابا من قدرتك وجندا من سلطانك انك هي القيوم العزيز القاهر القهار القادم القدر الجبار المتكبر ذو الجلال القيوم القائم القيوم بالقوه المتين الشديد القاهر القهار يا قهار اقهر عمد بقهرك وقبل يريد قهرنا يا قهار اقهر اعداءنا بقهرك واقهر من يريد قهرنا يا قهار وقال أبعنا بقارك وقم من يريد قهرنا سبحان الله الحي القيوم سبحان الله الواحد الأهد سبحان الله الغفور الكريم سبحان الله العلي الكريم امين سبحان من ألجم كل متكبر جبار عميل بإذة فقار سبحان من أظل كل شيء سلطان قدرته سبحان من أحصى كل شيء في البر والبحر بأولون سرك مبارك أسألك تاجما بإيجاب القهر حجابا يمنعنا من كل شيطان مريد وجبار عميد وكف عنا ألسنتهم وقلنا يا جمع الجن من خلفهم وجد على أسمائنا بصدق الشرع إنك سميع الدعاء يا الله يا الله يا الله يا سألوا لمن قصده أسألوا لمن قصدي يا الله يا الله يا الله يا قريب لمن سأله قريب لسولي يا الله يا الله يا الله يا مجيب لمن دعاه أجب للدعوات السريعة يا الله يا الله يا رب المشرق والمغرب رب اليمين والشمال ورب السماوات السبع والارض السبع وما فيهما بينهما برحمتك يا رب الراحمين إنك على وقتها قدير وبالجار الجديد النعم المولى النصير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا المسلمين المؤمنين بعد كل الامر في صحه وعافيه وقوه جسم وقدره بدن وسلامه اعضاء وسعه رزق وزياده علم وايمان الناس ولست بالصغير يفعل لما يريد اللهم اجعل اخر كلامنا بقول لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم امين امين امين صلوا على النبي صلى الله عليه وسلم اللهم إنا نستهدي بك فاهدنا ونستعين بك فأعنا ونستعيذ بك فأعذنا ونتوكل عليك فاكفنا اللهم اكفنا هم الدنيا والآخرة